wọ́lùkọ̀nàtìrì lè mọ́kàntọ́ra tí mina dahabi wàlfẹ́ta ọ̀kan náà gbogbo eléyìí mu àwọn tí wọ́n máa ń tún yẹn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n máa ń kà sí mẹ́sàn-án àmọ́ wàlùkọ̀nàtìrì alimọ̀kàntọ́ra tí mina dahabi wàlfẹ́ta tí ọ̀kan náà gbogbo tí mo kà owó ní gbogbo ẹ̀ alikọ̀nàtìrì alimọ̀kàntọ́ra àwọn owó tí wọ́n dìlera wọn tí yóò níye mina dahabi wàlfẹ́ta àwọn owó tó wọ́n àtàwọn owó tí ò wọ́n dáàbù lówó tó wọ́n fídọ̀ lówó tí ò wọ́n tí a bá gbé náírà kalẹ̀ tá a gbé dọ́là kalẹ̀ dáàbù ní dọ́là fídọ̀ ní torí ní one dollar a máa naira ẹ rí i pé eléyìí ní ìsìn dáàbù ní eléyìí ní nǹkan kan bá gbàgbé yẹn sáyé owó tó nítumọ̀ owó tó nítumọ̀ owó ń kan tẹ́ máa pẹ̀lú kì enye ń kan ọkọ́lé kan àbọ̀kọ́lé meji ń meji ko tumo kò túmọ̀ lówó táwọn olówó bá tún rí wọ́n tún sànú ẹ̀ pé mọ́tò méjì ní lò ó méjèèjì kan ni ẹ̀mí ẹ̀kọ́ ni ẹ̀rẹ̀mí ń mọ́tò mẹ́ta tí a bá ta mẹ́ta kọ̀ọ̀ra mọ́tò ẹlòmíì kọ́dà kọ̀ọ̀ra ẹ̀jì kọ̀ọ̀ra táyà mọ́tò ẹlòmíì mọ́tò ń bẹ mọ́tò ń bẹ tí wọ́n lọ ké nìkan ọmọ fi mọ́tò tí ń gun hàn mí wọ́n lè lówó mọ́tò yìí tó nu nàìjíríà mọ́nì wọ́n ní yóò tó one hundred twenty million naira mo ní ah one hundred twenty million naira ló ń gùn bàbá sanwó tá a rà jọ àti ilé tá a kọ́ nígbà táwọn fẹ́ lóye owó ni wọ́n kọ̀ náà tí ì ní alimọ́kọ̀ntọ́ra tẹ́ bá lọ́nu sọ́tún nìsa ńgbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ owó tẹ́ fún obìnrin nítorí pé nu yẹn. wa àtẹ̀yìntún ìdá ònà kìntọ́ra owó tó nítumọ̀ ní jẹ́ wọ́n kọ̀nà àti ní alimọ́kọ̀tàtì nínú dáhàbí wal fidda bí yẹn wà láyé yóò sáyé owó tó nítumọ̀ yóò ní olóhùn ṣe gbajúmọ̀ olóhùn sáyé olówó olóhùn sáyé ọkàn fìyà jẹrẹ ọ̀ sọ̀rọ̀ ẹlẹ́nu lásán ni balẹ̀ yẹn láyé lọ́dọ̀ ìtumọ̀ ẹni pé owó owó ṣe kí ni ó yarọ sọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé owó yarọ sọ́dọ̀ rẹ̀ bí ìwọ bá sọ pé owó yarọ sọ́dọ̀ èèyàn ẹni pé owó yẹn ti débi tí ò lè dìde mọ́ débi tí ó rìn tí ó kó bẹ̀ tówó bá ti gbogbo bá lèyàn tó lówó torí ò lè dìde níbi tí owó tí ò lè kó ń ní jówó tó ṣe kí ni tó tí ó ajá wọ́n kọ̀nà àti ìrìlẹ̀ mọ́kàntọ́ra ti mìíràn dáàbí wà lùpìtọ̀ owó tó ní ìtumọ̀ ó di mẹ́lẹ̀ ó jẹ́ mẹ́lẹ̀ ó di mẹ́ta. wọ̀lùkìnì àlùmọ́sà wẹ́mẹ̀ àtẹ̀sí tó dúró tí a bá ń pè yẹn sáyé yóò gèsè tọ́ da kò sẹ́sìn mọ́tò lóko. ìta àfi mẹni wà lójú ayé á mọ́tò tí ń wọ̀ mọ́. yá eléyìí ayé wà ní èyí gun mọ́tò látẹ̀kọ́ táyà fọ́lẹ̀ méjì kó tó dé lọ́rí ó tún wá dé lọ́rí yóò tún ra táyà ó tún bá sọ́dọ̀ fọ́gànẹ́sà ló ti ra táyà fún lọ́mọdé ta táyà àwọn táyà táwọn kan yóò sọ́dọ̀ fọ́gànẹ́sà ló tó rà sí. ẹ wá ní àkọ́dà ọlọ́run ti gbà fún nísìnyí ń gun mọ́tò eléyìí ń gun mọ́tò àlàkẹ́lì lè musa wà mọ́ lọ́lọ́ pé ẹsẹ̀ tó balance tó nítumọ̀ ìtumọ̀ ẹni mọ́tò tó dáa bẹ́ẹ̀ bá ń gun mọ́tò tó dáa tó nítumọ̀ dáadáa á mà kọ́ èyàn gun mọ́tò lásán kọ́ alimusa wẹ́mẹ̀ ni tọ́ dáadáa tó kúnná mọ́tò tó kúnná tó balance àwọn mọ́tò lọ wọ́n ṣe mọ́tò jáde a lè lópin mọ́tò tá a fi lọ bọ́lọ̀ èyàn ọ̀rọ̀ àyètí bàbá káyọ̀ ṣe kíni yóò mójú kó mbẹ́ ni wọ́n ṣẹ̀ tó ṣe mọ́tò kan jáde nísì òun ni mọ́tò òun ni pléènì wọ́n ti polú ẹ̀bí oṣù kan sẹ́yìn òun ni mọ́tò òun ni pléènì tí ẹ bá ń lọ báyìí ti rọ̀ bá mú tọ́ba wọ́n débi tí wọ́n bá tún ní pé ó dọ̀bù sí lọ yóò tún tẹ bọ́tìnì padà yóò tún wálẹ̀ yóò tún bálẹ̀ yóò máa lọ títí padà. wọ́n ti ń ta káàkiri ayé nísìnyí wọ́n ti ṣe ní kíni wọ́n ti ṣe ehm, Germany wọ́n ti ṣe wọ́n ti wá àgbo ti wọ China ti wọ Amẹ́ríkà wọ́n yẹn ti ń gbó káàkiri ayé wọ́n ti ń gbó káàkiri ayé àwọn alhail alimusawama ẹ̀sìn tó dáa kéèyàn máa gun rẹ̀ ayé ṣe kíni ayé wà lọ́dọ̀ ẹ̀ ó di mẹ́rin ó di mẹ́rin eh, eh, eh, obìnrin ọmọkùnrin owó tó pọ̀ ẹ̀sìn tó balance wal an'am àwọn ọgbà oko àwọn nǹkan ọ̀sìn ní jẹ́ an'am ní jọ̀húnjọ̀hún ni wọ́n ń sin nǹkan ọ̀sìn nísìnyí níta lè fi an'am tú òun ni àwọn iléeṣẹ́ hmm, àwọn tó ní fáàmù bẹ́ẹ̀ ni wọ́n fáàmù lọ́la àwọn ọgbà oko wà nísìnyí tó yẹ pé tí ẹ bá débẹ̀ tírílíọ̀nù ẹ̀ máa kà á oko ní dábà tá a bá sọ pé yẹn ń dáko láyé tòní ó yàtọ̀ sóko tàná o tá a bá pè yẹn lágbẹ̀ lónìí gbólóhùn àgbẹ̀ lóde òní tá a wà yọ àtẹ̀ságbẹ̀ tá a wí lánàá o tá a bá pè yẹn lánàá ẹni tí ń mọ́kọ́ kọ́jìká tí ń lọ kọbẹ̀ tí ń lọ roko ni tá a bá lónìí ó ní tractor tí fi ń roko ọwọ́ níbi tí ti ń sin màálù ọwọ́ níbi tí ń sin ewúrẹ́ ọwọ́ níbi tí ń sin tòlótòló wọ́n tún wá ń sin ẹja wọ́n tún wá ń ṣe ìgbín wọ́n tún ń ṣe àparò wọ́n ń ṣe oró wọ́n ń ṣajá wọ́n ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wà wọ bẹ̀lọ́ tẹ́ ẹ wo pé sọ́gbà wọ́n mọ̀ bí ọgbà màálù lọ lọ ní àbọ̀gbà adìẹ ọgbà àwọn ẹ̀rọ lọ lọ ní àbọ̀gbà gbín ṣé bí wọ́n ti ń gbin sùn lọ lọ wọ́n ti ń gbàgbàdo táàbì mọ̀ pé èèyàn ti ayé kọ́ wá nírú ọgbà oko bẹ́ẹ̀ tí wọ́n dá lọ pẹ̀lú éèkà tí ò ní mọ̀ pé lẹ́yìn wà lójú ayé wal harith kọ́ wá ní kọ́mpìnì bẹ́ẹ̀ èyí ní kọ́mpìnì kankan pé lólówó àwọn tó lówó gidigidi tí wọ́n á jó lówó jókòó lówó kan bọ́bá nínú epo mi mẹ́fà tó tún á béèrè pé ọ̀dà ni, pé epo ilé fẹ́ mẹ́hẹ̀ òun ní tún lọ ó tún ní a máa ra mọ́tò fún yàn yóò tún ra mọ́tò fún yàn lọ́gbà tó máa fowó jíṣẹ́ fún yóò tún wá pé èwo ló tún kù ó tún ní ah, a ibi àwọn apá dé nísìnyí ó máa wá kọ́ létà yóò tún wá máa kẹ́sìtì bí àwọn bá dé ní sìn ọyàn kẹrin irun yìí náà máa ti àwọn pààtì mọ́tò jáde yóò wá kọ́ pàtìrì pààtì mọ́tò ọjà yóò tó ní lórí yóò tó ní tọ̀ èyí gbogbo yìí báyìí ní sìn ọyàn kẹrin máa ṣètò bí ẹ ti máa fọ epo ẹ lọ gba láńsẹ̀sì yóò tún gba láńsẹ̀sì owó ọmọ wá ń bí ọmọ wá ń bí ọmọ wá ń bí ọmọ wá ń bí irú ẹni tó bá nínú owó bẹ́ẹ̀ ó wà láyé ó wà lójú ayé àmọ́ ó wá lè ní ọ̀dá lọ́la èyí ò tọ́ba wá lónìí yóò sì dá ní ẹ̀tọ́ ìwọ̀n ìsáyé ìwọ̀n ìsáyé ó di mélòó tí mo kà báwọn ó ti pé mẹ́fà ọgbà oko odidi kan ni àwọn kọ́mpìnì odidi míì ni kọ́mpìnì mọ̀kàgbẹ̀yìn yìí tí mo fi ń kalẹ̀ epo tí mo ń ka pátì mọ́tò tí mo tún wá ka pátì pátì ìdájí ń ṣe nǹkan ẹ̀ ń ṣe wáṣà o ọlọ́ni dáálí kàmáta olùhàyà ti dùnìyà bẹ́ẹ̀ yẹn bá ká àwọn kan yẹn yọ ní ìjásí pọ́ bọ́sáyé téèyàn bá kó jọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà àwọn níjà sí pọ́ bọ́sáyé ibi ọlọ́run ti ka mẹ́fà nù mélòó ọmọ gbogbo ẹ̀ mọ́kànlá. ọlọ́run tó wá ka mi nù àyà mi ọba mi ní ìlàmù annamal hayatu dunya laibun wa lahawun eh, wa zinatun wa tafahurun bainakum. وتكاثر في الأموال والأولاد ọlọ́ni innamal hayatu dunya ẹ̀rí tá à ń pè ní sẹ̀mí ayé pé lágbájá o ayé jòkó sí i lọ́dọ̀ lẹ́yìnbọn yóò jẹ́ ni tí ó máa ṣeré ara kí là ń pè léré ara lẹ́yìnbọn léré eríkèéríkè lábẹ́ àgbọ́yé àwọn àfọ onífíkíwù àtàwọn àfọ oníṣẹ̀ríà tí a bá lè yàn ń ṣe lẹ́yìn ń ṣeré eríkèéríkè ìtumọ̀ ẹ̀ ni pé yóò lè máa èyí tẹ̀ ń pè ní spọ́ọ̀tù yóò máa ṣe yóò jí láàárọ̀ yóò jọ́gì yóò ṣe gbá yóò sọ tẹ́ mọ̀ wọ́n pé ah, kí ni bàbá yìí ṣe kí ni ló fi jáde ọ̀pọ̀lọpọ̀ olówó tí ó bá lè sáré káàkiri àdúgbò mọ́ tí ò lè lọ fídì lọ sáré mọ́ tí ò lè lọ jíìmù mọ́ yóò wá ara nǹkan tí wọ́n fi ṣe sínú ẹ̀kọ́ máa ṣe yìí ó ní ara pé ń sáyé ni o láyìnbọn kọ́ máa fẹ́ríkì kọ́ máa wọ́ọ̀mù eríkèéríkèé wọ́n ní ìtì ń sáré wọ́n ní ìtì ń na ẹsẹ̀ wọ́n ní ìtì ń ṣe gbogbo ẹ̀ kódà wọ́n ti bá débi ìtì ń wẹ̀ fún yẹn nísìnyí yakusi bọ́ ọba ti lówó tó ló ti ra yakusi sí yakusi ti ń kínyẹn lára wà tí ó wẹ̀ tí ó fún yẹn tó bá kó wá wẹ̀ tán tí ó wà á nù tó nù tán tí ó wà á màsáàjì rẹ̀ kó tó jáde yakusi bẹ́ẹ̀ ti wà gbogbo eléyìí náà nísìnyí kéèyàn wá láwọn ẹ́ńjìnì ti ń ṣe kan àbí kóun gan máa jáde kó máa ṣe kó máa lọ kó máa bọ̀ kó eré báwọn á ní ń ṣayé sẹ́mi ọ̀pẹ́ni tọ́ka ẹ bá balẹ̀ ní ìṣèyí o ó jí làárọ̀ kò sí ntọ́kàn gbogbo kọ́mpìnì pátápátá àwọn tí wọ́n ń ṣe é ṣe kí ni wọ́n ti wà lókè ó pé à ikùn yìí ti ń tóbi jù dókítà tó fi kọ́ làwọn ọ̀rọ̀ wọn ní kí n máa ṣe spọ́ọ̀tù sẹ́ni tí ò ti ẹni tó jí làárọ̀ tó sáré kó ọkọ̀ àtàdá tí ń lọ dúró sọ̀rọ̀ pé ni ó pè mí tí bá a ṣe yóò ṣe spọ́ọ̀tù. àmì tọ́láyè lẹ́ìbùn tọ́láyè eré ayélọ́wà ayélọ́wà bọ́kọ̀ bá balẹ̀ yé láyé ru ẹ̀ ẹni ọkàn ìbalẹ̀ tó ní jẹ́ ọ̀jẹ̀ tó ní jẹ́ tó ní mọ́tò tí ó gbé wẹ̀ gbogbo tó bá ti wẹ̀ tán yẹ̀sẹ̀ wá lọ wẹ̀ wọ́n yẹ̀sẹ̀ abóúnjẹ lórí tábìlì yẹ̀sẹ̀ á máa wo pé ókè kọ́mpìnì wo ni kí n ti lọ mí tí wọ́n ní èní o láìbùn nù ni láìbùn nù ni ara pé yẹn sayé lọ́wọ́ náà eré ọpọlọ ní jẹ́ láwù eré ọpọlọ lóbi yá pé àwọn olówó tí wọn bá lówó tán ẹ wọn wọn máa lọ ta ludo wọn máa lọ ta chess eríṣiríṣi eré ọpọlọ ìjẹ́kílódé wọn làwọn fi ń jẹ́ kí brain àwọn máa sharp tí wọn bá kóra wọn jẹ báyìí bí à ń ta ludo bí à ń ta tẹ́tẹ́ bí à ń ta kankan ara pé wọ́n ń sayé ni ara yé ni tọ́ba di pé tẹ́tẹ́ bá ń wọ̀ ọ́ lábẹ́ ṣẹ̀rí ọlọ́run haram àwọn eré kan sì ń bẹ tó ẹ pé kò nídìí kí tẹ́tẹ́ ọwọ́ ṣẹ̀ríà gan fún rẹ̀ pè ní haram àmọ́ àwọn olówó wọn ṣeré ọpọlọ èyí ọba ṣeré ọpọlọ nu wọn wọn jòkó tí a bá pàdé wọn wá bẹ̀rẹ̀ fàájì eléyìí ni mọ́ni eléyìí ni md company eléyìí md company ọjà fún báwo ni ọ̀rẹ́ sọ wọn ayélujára wọn aláǹdì wọn àjòkó fàájì ni wọn máa dábàárà ara pé wọn ń sayé ni ẹni ọkàn rẹ̀ ọbalẹ tọwọ́ rẹ̀ ọtá yóò ti fàájì rú ẹ abúlé ṣe ó di mélòó báwọn ó ti lé méje láìbùn odidi ìkànnì láhàwùn odidi ìkànnì ó di mélòó ó di ọlọ́run á ní wọ́tàfà hùrọ̀ wọ́tàfà èyí ayé àti nǹkan ẹ̀sìn náà ò sí bí òun kò sí bẹ́ẹ̀ wọ́tàfà hùrọ̀ ọwọ́ àpò ká sẹ́ni gbọ́ pé ah ọ̀rẹ́ mi eh, àwọn kan ní ìkẹjà ń jó wọ́n wá kìlọ̀ fún ọmọ owó ọ̀nà wọn ni bí kan bá ń gun mọ́tò kan tó wáyé two thousand fourteen ìtọ́ bá mú kejì ẹ̀ ra model two fifteen kò ní pọ́lẹ̀ kan tó lóbi ṣe kí ni tàfáàkò wọ́n fi ra wọn ṣe fàárí ó pè é sóhun tẹ́ra mọ́tò fifteen èmi náà rà ok mo bá wọ́n kọ́lé kan iye àkúsì báyìí ló kó sí iye báyìí lọ́nà sí èmi á rà yìí èmi á kọ́ tó ni tójú tiẹ̀ lọ arákùnrin yẹn ń sayé nu ó pè é alòdé yóò ní ọwọ́ sọ fifteen thousand ọ̀dà bàbá pàdé lónìí mi àtọ̀ twenty five lèmi ọ̀wọ̀ màá fi yé bàtà ẹ̀ tọ́wọ́ yẹn mo ti rí quality bàtà yẹn thirty eight thousand ni tí ìbá wọ bàtà tèmi ìwọ bàtà fifty six thousand ṣe àbàbà àwọn olówó máa ṣe bẹ́ẹ̀ àbí wọ́n ṣe ni wọ́n máa dìbẹ̀ tiẹ̀ ìgbà tí àwa kéékèèké àwọn olówó kan wà lójú lọ́dọ̀ dáàdi mi ìrí kèsì kínní jàǹgbé kìí gbà yẹn ansẹ̀tì èyí tí a máa gbé tẹ̀lé àwọn olówó lẹ́yìn wọn sẹ́lúlà ni gbogbo wọn gbé lọ́wọ́ gbogbo wọn wá jòkó pálọ̀ dáàdì mi wọn rojọ́ ìjọ náà wò tó ṣé báyìí lówó ti rí i pé wọn rojọ́ ìtí ẹ̀ń jà sí ni o ó ní nítorí fún atẹ́mi àti ẹbí ń jà àfa àwọn ọ̀tá máa ń súnmọ́ èmi ni mo mú lọ́dọ̀ àfa àfa wọn kọ́lé ó wá fún àfa ní sísọlẹ̀ bàtísímẹ́ǹtì kò sọ fún mi kò sọ fún mi wọn lọ sọ́dọ̀ àfà ìdí ẹnjà sínú o àbá wọn sọ fún mi pé lágbájá wà lánàá tí n bá dákọ àwọn olówó ẹsẹ kẹfà kọkàn náà wọn ní oníjẹ dákọ wọn lágbájá wà lánàá sìmẹ́ǹtì tó jálẹ̀ fún mi ni wọ́n ní à ah, àfà kò sọ fún mi kó tó kó sìmẹ́ǹtì yìí fún yín six hundred yẹn tírélà kan ni lọ́la ẹ bá mi dá màá ní kí a wá dá tírélà méjì kù màá wá mi tírélà kan ránṣẹ́ sí kẹ́yìn lẹ́ni kẹ́ ẹ gbé fún padà padà padà wàláhì tàláhì wàláhì làzìm. àfáwa ni àhà nígbà ó ti lè bùn mi tí mo ti gbà á tó ti já kalẹ̀ kò ní ìdí kí n. ọwọ́ ní tẹ̀ bá dá padà kò sọ fún mi torí mi mo mú un déwájú ní ọyọ kó jẹ́ ń gbọ́. yóò díje mí àfáwa ni àhà sínú rẹ òdùn sí bó ti fún mi ní ìpìlẹ̀ ìjànú. ìpìlẹ̀ ìjà táwọn tí ó dá dàbí mi parí nù. ni mo fi wá gbọ́ tuma wọ́tà fáhùrùn ìmọ̀ fira wọn ṣe fáàrí àbí kí ni ìtumọ̀ eléyìí fáàrí ni fáàrí wọn fira wọn ṣe bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ sí fi ọlọ́ ṣe fáàrí bẹ́ẹ̀ yẹn ìtumọ̀ ẹni bọ́wọ̀ rẹ ṣe kí ni o ti tayé olúwa ti tayé mu wọ́n tàkà sọ̀rọ̀ fi àmúwálì wọ́n àwùlád wọ́n máa wá léra wọn níbi ọmọ àtọwọ́ yóò máa pé ara ah, ìyàwó ẹ̀ di fẹ́ kẹta ìyàwó ẹ̀ ti pé èmi náà fẹ́ kẹrin ọmọ ẹ̀ ti di twenty five èmi á lè mi wọ́ thirty bẹ́ẹ̀ yẹn bá lówó tán nínú tí yẹn fi sọlá lóbi wà á fẹ́ bẹ̀rẹ̀ mẹ́rin á pèsè nulẹ̀ wọ́n á máa bímọ léraléraléraléraléraléra èyí bá ti bímọ tán yóò tún fẹ́ yẹn tí yóò tún fẹ́ mi yóò tún fẹ́ yẹn mi tí yóò tún fẹ́ mi yóò máa pọ́nmọ́jọ́ torí tí wọ́n jẹ́ ti wà tí ẹ bá ṣe pé olówó tí ọba lálàáfíà ni ò ní fẹ́ mi jọ bẹ́ẹ̀yẹn bá lówó tó ń lálàáfíà ìfẹ́ bí ìjọ yìí máa bímọ ni láàfin màpọ̀ wà lójú ayé lọ́ọ̀fin ni wọ́tà káfóró fil àmúwáyé wal àwùláàjì kí wọ́n máa bímọ jọ kí wọ́n fẹ́ kó wọ́n máa pọ̀ sí kó wọ́n máa pọ̀ sí kó wọ́n máa pọ̀ sí. ó di mélòó báwọn ó di mélòó ó ti pé mẹ́wàá mẹ́fà la kàlẹ́ kan àwa kàlẹ́ ìbọn ó mẹ́sàn-án àwa kàlẹ́ ó méje àwọn akalahawun ó di mẹ́jọ àwọn akawatafahurun kí a máa fira wọn ṣe fáàrí ó di mẹ́sàn àwọn akawatakathurun fil amuwali wal awlad ó di ó di mẹ́wàá. ẹlẹ́kọ̀ọ́kànlá òun wá lè tẹ ẹ̀sọ́ lẹ́ẹ̀kan sí náà ọ̀sọ́ kí là ń pè lọ́sọ̀ọ́ kọ́ yọ kí wọ́n ní ó ti dé tí wọ́n là ń retí rẹ̀ kí wọ́n ní ẹ̀wù lẹ́ẹ̀ mọ́rí rọra kí wọn ní tó bá ti sọ̀rọ̀ àṣẹ́gun kí wọn ní tá a bá ti rí nǹkan ìṣe òun ní ń jẹ́ zina ọ̀sọ́nù ni bọ́bá wọṣọ yóò yẹ bó lo mọ́tò ayé ọgbà ti mọ́tò rẹ̀ bó sọ̀rọ̀ bá ka ayé ọgbà tiẹ̀ kí wọ́n máa gbà tiẹ̀ kó máa gba ara zina ni lóbi jẹ́ pípa tí fídíò náà tí musa fẹ́ ṣépè fún fídíò náà ọmọ pẹ́nu tí fídíò náà nítọ́ lágbájú ní masari zina jẹ́ kan níbi sọ pé rọ́bànà ìwọ lóhùn ìnáka àtẹ́yìntà fìràwọ́nà wà màláàwù zínàtàn wà àmúwàlà ìwọ lóhùn ìwọ lọ́ba tó fún fìràwọ́nà àtàwọn tó tẹ̀lé àwọn àbàfin rẹ̀ ó fún wọn ní zínà ìtumọ̀ ẹni pé wọ́n ní túmọ̀ tí a bá sọ̀rọ̀ wọ́n ní túmọ̀ bí wọ́n rìn wọ́n ní túmọ̀ bí wọ́n yẹ wọ́n ní túmọ̀ wà àmúwàlà ọwọ́ akówó fún wọn ẹ̀rí kọ́ka zínà lọ́tọ̀ ọkà àmúwàlà lọ́tọ̀ èèyàn máa lówó gbàmí tí ò ní gbà yìí sàràkí lówó ti tẹ́ sí ọ̀tẹ̀ yìí. owó yìí ń bẹ́ ń bẹ́ àbí òsín bẹ̀ mọ́ ni ó jogún owó ni ó tún wáá rówó kúrò trillions ni wọ́n kà fún ó sì tẹ́ wọn ni kò bọ́ sí ibi táwọn àkúnṣe ń bọ́ sí. ọ̀nà mọ́wọ́ sílẹ̀ owó ń dà zina ti gíní ó ti kó mẹ́ ó tún wáá dé yìí ni wọ́n tún ṣe ó lò ó lò ó lò owó wà àmọ́ kò sí gíní méjèèjì bìrì ó lè ní nípa musa òfin kàbọ̀rọ̀ ọlọ́run ní musa lọ pé ìnẹ́ka àtẹ́yìntà fẹ̀rẹ̀ àwọn náà wà màlẹ́ àwọn zina tán ó fún ní zina ó tún fún lówó èèyàn máa lówó ń gbà mí tí ò ní ní zina irú ẹni tí ó ṣẹlẹ̀ sí Sàràkí mu owó sẹ́kù zina lọ́lọ́ yóò ti àbàrẹ̀ wà láyé ń lo zina yìí tún lo olókùn ni kọ́nà zina rẹ̀ wà fẹ́ ọ́ wà fẹ́ ti zulu gàmbàrí ti zulu múra kí zina zulu tó padà síbẹ̀ padà èyí ni lẹ́ni sílẹ̀ tí ò ní lọ́wọ́ ń gbà mí tí ọkàn máa gba yìí tí ọmọ ṣe dáadáa tí ọmọ àwọn máa pan ní tí ọmọ ti gbẹ̀kọ́ ní ìgbàgbọ́ àwọn níyì ni àmọ́ gbogbo ayé máa rò pé ẹni tó bá níyì ló lówó gbogbo ẹni tó níyì kó lówó gbogbo ẹni tó sì lówó kí níyì ọ̀tọ̀ọ̀tọ̀ ní nínú ayé kan ní kéèyàn ní sílẹ̀ bẹ́ẹ̀ ó di mélòó jẹ mọ́ nǹkan mọ́kọ́ kàn láyìí tó bá pé sọ́dún yẹn níjà sí pé ayé ṣe kí ni kó kó sí lọ́dọ̀ kó sí lọ́dọ̀ nǹkan mọ́kànlá yìí tọ́ba wá kó sí yẹn lọ́dọ̀ kí lọ́wọ́ jọ tí a bá wọ́ ọ̀yàn bá wá ti ayé tán kí lọ́jọ́ ọjọ́ nǹkan mẹ́rin bọ́ọ̀ rẹ bá ti tẹ ìta wíì ọlọ́run kò gbọ́fẹ́ lomi ọlọ́run kò gbọ́fẹ́ lomi ọlọ́run fẹ́ lomi mẹ́rin ọlọ́run fẹ́ lomi mẹ́fà ọlọ́run fẹ́ lomi mẹ́sàn-án ọlọ́run fẹ́ lomi mẹ́wàá ó sì wọ́n ọlọ́run kó fẹ́ lomi sórí ìtọ́lọ́mbà fún ọ́nà gbogbo tí mo kà á lẹ̀ yìí èyí tọ́lọ̀ ń fún ọ̀hún nǹkan mẹ́rin lọ́jọ́ torí ti ń jáyé nù máa retí pé yóò jọ nǹkan mẹ́rin àkọ́kọ́ ń bẹ̀ sẹ́ni gbogbo ń dàgbẹ́ láyé pátápátá òun bóyá owó ni bóyá ìyàwó tó dáa ni bóyá zina ni bóyá takathuru fil amwali wal awladi ni èyí kí ló tó lè kọjá mẹ́ ọjọ́ dínú kí là ń pè ní dínú òkìkí òkìkí ṣé ẹ mọ̀ pé tóòrùn bá yọ tó bá pẹ́ díẹ̀ òkìkí yóò ṣe kí ni yọ yọ abẹ́kọ̀ tóòrùn bá ń lọ kí lòkì náà ṣe yọ máa wọlé sọ̀rọ̀ owó tó níhun ó dàbí òkìkí bó ti yọ òun ó tó lè ṣe kí ni ìyàwó tó fẹ́ tọ́ da òun bó ti fẹ́ àti ìyàwó ó tó lè ṣe kí ni ó lè lọ ọmọ tó bí tó pọ̀ òun ó lè ṣe kí ni ó lè kú iyì tó níhun ó lè wọ́ mi bí ẹ bá sọ fún wa bí oṣù mẹ́fà sẹ́yìn àbóṣù mẹ́ta sẹ́yìn pé iyì sàràkí ọ̀wọ̀ mi sáré jiyàn ẹ wọ́jọ́ tí bàbá rẹ ti ń lo ìbọn tóun náà tẹ́wọ́ gbà ó sì bàjẹ́ gbogbo nation ó tó wọ́n bàjẹ́ state rẹ̀ ó tó wọ́n bàjẹ́ ni wọ́n fi rí ẹ̀sọ́ rẹ̀ sí níjọ́ ọdún léyà sẹ́mi pé sẹ́mi pé ayé ti tẹ̀ lọ́wọ́ bóyìí ti ma bóòrùn bá ràn bóyìí ti yọ bóòrùn bá wọ̀ bóyìí ti wọ̀ kí ló ti bára wọn. ìmọ̀ wọ̀ ni lẹ́ẹ̀fí máa lólówó tí ó dodo sí ọwọ́ nù ni lẹ́ẹ̀fì máa rábìyì tí ó tẹ́ ọwọ́ nù ni lẹ́ẹ̀fì máa rẹ́ni tó bímọ tí ò ní lọ́mọ mọ́ ọwọ́ nù lẹ́ẹ̀fì rẹ́ni tó lóbìnrin tó bí ó ṣe kí ni tí ó lọ ọwọ́ nù ni kò sí ìtì èèwọ̀ mbẹ́ ó di mí nínú tàbí jọ ọ̀kan nù. ẹlẹ́ẹ̀kejì inú tó fi ayé jọ tó fi lálàáfíà bẹ́ẹ̀ bá ti wá mà bẹ́ẹ̀ pé báyé ti rí inú kó lè lọ ṣe àwọn boko nídàmú rẹ̀ yóò múra sáré kìí àwọn tí ò ní ṣe kí ni tí ò ní lọ. ẹlẹ́ẹ̀kejì inú jọ òun ni sàràb kí ló ń pè ní sarab òun pè é ná òun pè é ná bẹ́ẹ̀ ni gbogbo tá à ń pè láyé rí kí ló ń pè lóun pè é ná bẹ́ẹ̀ yẹn bá ń tíráàbù lọ títí tó bá dáa tẹ̀ ń lọ wú tẹ́ bá wọ̀ kankan báyìí yóò dàbí ẹni pé omi ń segin ni tẹ́ bá níwájú sẹ́ẹ̀bù omi mọ́ ẹ̀ bó ti bí omi báyé ti rí nù báyé ti rí nù yóò máa tà ọ́ ni pé òun nu òun nu òun nu òun nu tó bá níbi òní ṣe ní gbogbo ń tẹ́ bá wà téèyàn bá ní láyé ní máa tàyàn iyì ọ̀ tàbí yìí ni wọ́n fi ní iyì gùn ọlá tọ́lọ́lá wọ́n lọ́lá gùn owó tọ́lówó wọ́n lówó gùn bọ́bá wà gùn táyà wà tẹ́ ìtọ́lọ̀ pé òun lè ṣe nǹkan lè ṣe kí ni ọlá ayé máa tàyàn ni kò sí ti jáyé tọ́wọ́ yẹn bá tẹ̀ bí òun pé náà ni yóò máa gùn yóò máa tàn tọ́ bá débi tán yóò kàlí pé bẹ́ẹ̀ láyé rí sẹ́mi pé tó bá sùn tó bá sùn ó yẹ lára pé òun ti dọ́ba o òun ti dìyì o tó bá jí àwọn ọba rẹ̀ bí tí gbogbo ayé pátápátá ti ń tẹ lọ́wọ́ èèyàn bó ti rí nù ìtumọ̀ ẹni pé bó ti sórí bó ti lówó òun tó fẹ́ yàwó òun tó níyì òun tó ń bímọ òun tó ń ọmọ tó òun tó ń ṣe fáàrí òun nígbà tó o bá kú tó lọ́kọ̀ dàbí ẹni pé tó bá bá rẹ̀ bí ah, tó bẹ́ẹ̀ bá kú tán tí ọba sin lọ́hùn yóò kàn rí pé gbogbo tó ń lé nígbà tó ń ṣe kí ni kó ń lálàá ni tó fi jẹ́ pé bọ́wọ́ yẹn bá tẹ ayé àbí kó sin lọ́hùn tọ́ba wá sin lọ́hùn ni ó fi dàbí ẹni pé kọ̀ lálàá ń kó ran lákàn yóò bọ́ sínú àmọ́ tí ọba sin lọ́hùn pẹ̀lú ẹ̀ àlá gbogbo ó ní lójú rẹ̀ pé ah, ibì kan ní bọ̀ ó dáa fún mi ibì kan ní tí bọ̀ gbogbo mọ́tò ń bẹ èmi tó pé tí bá ti dé owó dìde wọ́n ní kábíyèsí o tí bá ti dé wọ́n làwọn àgbà dé o olówó dé alájí dé o wọ́n wá nà mí sẹ́nu pé tàná tàná tó ṣe òun yọ̀dà bí kí lójú rẹ̀ báyìí ti rí nù ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin ní ẹ bá káyé jọ tọ́pọ̀ kọ̀ọ̀kà sí kó mú rí nǹkan ọ̀rọ̀ dàbí ẹni tó fẹ́ arúgbó ni tí wọ́n bùn ẹ lọ́mọ tó ń náà ọwọ́ wọlé ọlọ́wẹ̀ <laughs> nígbà tó wá wẹ̀ tó wá kojú okùn tẹ̀ ọwọ́ wọṣọ bí ọmọ èké wá yẹn káàkiri ọwọ́ àrí lọ́wọ́ àtàkùn ìwọ náà ní sáfẹ́ ọwọ́ afẹ́ ṣé ọlọ́màkájọ́ mi arúgbó ọlọ́màkájọ́ mi bó tilẹ̀ kó kó tètò kó kojú tó kó máa yí ìdílé tó tàbá wá fẹ́ tán sọlọ́màkájọ́ mi ìtumọ̀ ní títọ́ bá káyọ̀jọ tán kò lóore kan tó ṣe fún ọ gbogbo tó tọ́bìkì tọ́kàn alámọ̀tò fi dunya ó sì dùn mí inú tọ́bìkì mẹ́ta láta fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹfà láwà mọ́gẹ́bí ló sì wọlé yìí kí la fi mọ̀ pé eléyìí ó nífẹ̀ẹ́ ayé nǹkan mẹ́rin láti mọ̀ pé eléyìí nífẹ̀ẹ́ ayé bẹ́ẹ̀ bá tiri tí bá ń ṣe mẹ́rẹ̀ẹ̀rin kódà kọ́ máa ń kúrọ́pọ̀ wọn ayé òpùrọ́ ni ó nífẹ̀ẹ́ ayé àkọ́kọ́ kọjá sí pé gbogbo ń tọ́ba fẹ́ ṣe láyé nípa bí ó ti rí kan nínú ta kàyí ní í ṣe lélẹ́rí. kọ̀ wá ní kọ pé tóun bá fẹ́ wá kíní yẹn tóun sì fẹ́ ṣe kí tọ́lọ́wọ́ bọ́ lọ́wọ́ òun lápèjúwe nínú tá à ń pè ní pé owó yẹn ti ayé owó jẹ́ kan bẹ́ẹ̀ abẹ́kọ́ ìdẹ́gbọ̀n pẹ́lẹ́ yìí nífẹ̀ẹ́ ayé tọ́mọdẹ́sì kò ti máa wá owó lọ́wọ́ tí a bá pè kò ní kírun n kò ní tọ́mọdẹ́sì kò ní yẹn bá tó yẹ ní òun òun bọ́mọ bẹ́ẹ̀ ṣe business tí a bá lọ́mọ pé alájí owó báńkì aráàmù ní ọkùnrin olè wo ọ̀rọ̀ ẹ̀sìn kẹlẹ́ ọ̀rọ̀ òwò lélẹ́yìí wo à ń kírun à ń bá wẹ̀ kí rẹ̀ tọ́ba ni alájí sàkáyọ̀ ní àwọn ọ̀nà àwọn afọ àwọn bí à ń fún ọ lọ́wọ́ àdúrà èwo tó sàká bẹ́ẹ̀ bá ní nǹkan lélẹ́yìn wọn ni owó mi sí owó òní tán ọ̀rọ̀ tọ́ba ti di ọ̀rọ̀ ayé tó fẹ́ wà ń yóò gbàgbé tọ́lọ́ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀fì mọ̀ pé lè yí ṣe kíni ó nífẹ̀ẹ́ ayé àmúlòwà náà yọ sàkáwọ́ yọ wọ́n bá ṣe bísínẹ́sì lọ́wọ́ ọgbọ́ Allahu akbar lọ́ ó ní ẹ̀wò bẹ́ẹ̀ bá ra ẹ̀sùn bẹ́ẹ̀ bá ṣe rà wà lọ sí kíni alọ́ kírun láti mọ̀ pé ayé kan jòkó tì ní kò nífẹ̀ẹ́ ayé kò nífẹ̀ẹ́ ayé jòkó tì yẹn ní òní nífẹ̀ẹ́ o ẹlòmíì ọlọ́run dídì kó ayé fún báyìí tó kó fún bí wọ́n ti kó fún Sùlẹ́mánà tó kó fún bí wọ́n ti kó fún Sùlẹ́kọ̀ọ́ nẹ́ẹ̀nì àmọ́ tí òrìta ayé yẹn lò tí ń ṣe kíni tí ń bẹ́sẹ̀ lọ ní ọdún àgbàgbọ́ lẹ́yìn nífẹ̀ẹ́ ayé tó bá ti di bí ọ̀rọ̀ ní tó bá kan ayé yẹn yóò gbàgbé tọ́lọ́run kọ́nà ìfi máa ń lọ kírun tí ẹ wá ní alájì àní ẹ wá ná yóò ní abajẹ máa kejì alájà ń pè mí sẹ́wọ̀n fún mi ayé lómi wà. yóò ní àwọn afọ àlàlẹ kíjà máa méjì abajẹ máa kejì wọ́n ti wá fún báàsì àlè kíjà máa méjì yóò tó pàṣẹ kò sí nǹkan kan ayé ni yóò lọ sí kí ni ìyàwó òun ìjọ lọ sínú. ìgbé mọ́tò lọ ah, mọ́tò wa ní fọ́tì táyà jò bí láàrin yìí wọ́n ní Allahu akbar Allah ilé ah, fi mọ́tò yìí lẹ̀ owó mọ́tò yìí segin ni ọ̀wọ́n onírìn àjò lè mí wọn ò ní kí jẹ́ máa tẹ̀tẹ̀lẹ̀. <laughs> ọ̀pá tí yín tó gbé bá ti wá rìn àjò wọlé kí ni mọ́tò ni kìí ṣe kìí ṣe kó ló bá ti wá lójú bá ti wá. alámọ̀tò fún mi dùn nìyà àmọ́ kálẹ̀ ní káyọ̀ títí ọ̀yà sí ni bí wọ́n ti pè é yẹn tí a bá ní alájì ibi tẹ báàkì sí ẹni ẹfi mọ́tò ní ọlọ́run ló ṣe ákìrùn darí mẹ́. alájì ẹni dáhùn ọ̀hún ìwọ náà lọ́ọ́ sálọ ọ̀la alájì àlọ́ sálọ ọ̀la ṣé wọ́n gbọ́ fún wọn nù ẹni tó bá ẹni tí ọba tábìmọ pé yẹn nífẹ̀ẹ́ ayé òun ni wípé kẹfìrọtù òmùmẹ abdi biha sẹrí bá a ti ní patọlọ́n ti ń sin ayé yẹn tó bá dìgbà mí ni ẹ rí i pé kò sí nǹkan kan láyà ẹ sẹ́wọ̀n pé èyí láyé ń fi tọ́lọ́run lẹ́sẹ̀ ni ìdẹ́gbìmẹ̀ lómi tí ọjà mi ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀sìn gan kò ní ìyà sí rárá tẹ́bá ní alájẹ ẹgbẹ́ ah, bá a bá ní ṣe tọ́ka balẹ̀ àmọ́ kírun gbogbo rúdùmù ẹ̀ láyé ayé ni tẹ́bá ní a ah, wọ́n ní ẹ̀ka lọ́wọ́ àti àwọn àbáǹsẹ̀ alukọ̀ yóò ní ṣé ìgbà tí wọ́n lọ tó gbé mọ́tò lọ kílẹ̀ mi ò máa gbé lọ má bá mi sọ̀rọ̀ alukọ̀ nínú. kíníkan kíníkan yóò ní ọ̀rùn àníkàrà tiẹ̀ rówó àníkàrí ṣe àníkàrówó àníkàrí ṣe ẹ fọ̀rọ̀ ìsílẹ̀ náà tọkọ bá balẹ̀ àmọ̀ sí lọ́hùn ẹ̀yìn àníkárí sí ẹ ṣàdúrà fún ẹ̀yìn afáyẹ̀mọ̀ ṣàdúrà fún wa àníkárí olówó lọ́wọ́ àmọ̀ dásọ́rọ̀ ẹ̀sìn gbogbo àti tẹ̀ ń sẹ́yìn sí àmọ̀ sponsor yín ẹ̀dá ìjà arówó náà ẹ̀já arówó owó owó gbogbo email láyé ibi ayé náà lẹ́gìrì ọ̀nà wa ó di mélòó ó di méjì anabi wa muhammad ó di man kanati dunya hammahu farraqa Allahu alayhi amrahu gbogbo ẹnikẹ́ni tó bá kó ayé léyà bẹ́ẹ̀ yẹn ọlọ́run ọdọ́rọ̀ rẹ̀ wù farraqallahu amra ọlọ́wọ́n bá ọ̀rọ̀ rẹ̀ jẹ́ yóò dàrú fún wa ja'ala faqrahu bayna aynayhi ọlọ́wọ́n wa gbé òsì rẹ̀ síwájú rẹ̀ ìtumọ̀ ẹni pé yóò máa lé kò ní ṣe kíni kò ní bá wa man lam ya'tihi mina dunya illa ma ya'tihi mina illa ma kutiba lahu gbogbo tí wọ́n wá láyé pátá kò lè rí nǹkan kan àfi tí a bá kọ fún ìtí wọ́n láyé kò lè rí àfi tí a bá ṣe kíni wa man kanat al-akhiratu hammahu ẹni tó bá yẹ pé ní alikiyama lọ́wọ́ wa kú níyà jama Allahu lahu amrahu ọlọ́wọ́ bá sa ọ̀rọ̀ rẹ̀ jọ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ yẹjú ẹ̀ wọ́jà alagina òfin kalbi ọlọ́wọ́ wa fún ní ọrọ̀ sínú ọkàn ìtumọ̀ ní gbogbo ntọ́ bá rí ọmọ segin ni yóò máa tẹ́ lọ́rùn yóò máa tẹ́ lọ́rùn wà á tàtí u àdúnyà wàhíyà ràgìmà bẹ́ẹ̀ yàrá tí wọ́n máa fi mú èyí wọn fẹ́ tọ́ sáwọn àfa púpọ̀ àwọn àfọ nídìí kí wọ́n káyé léyà àfọ ọmọ bẹ́sẹ̀ lọ ayé ọ̀wá wáyé wa tẹ́lifà síwájú àfa ó yẹ kí èyàn àfa tẹ́ bá ń ṣe dáwà yẹn lọ́wọ́ àwọn àfa wa tàná tí wọ́n jẹ́ àfa ń dáwà lánàá wọn ò rí tolówó rò wọn ò rí tọba rò wọn ò rí tìjòyè rò wọn ò rí tolóṣèlú rò àwọn ń bá sẹ́ lọ wọ́n sì ń sọ̀rọ̀ ẹnikẹ́ni tọ́ba wa yá ọlọ́run wa darí wọn ọ̀dọ̀ àwọn àfa ọ̀pọ̀ wọn á ṣe akàràmọ́kànláwò olówó máa pé àfa wa oníjọba máa pé àwọn bàbá àwọn àfa torí pé àwọn àfa yẹn ti sọ ayé nù ọlọ́run padà wá tẹ ayé ní. èyí káyé léyà bọba káyé léyà gan ọlọ́run ọdún ọ̀rẹ́ rú ayé tọ́wọ́ kólé àwọn gan ìtọ́wọ́ ọlọ́run tọ́wọ́ kọ fún ọ yóò fún ọ bẹ́ẹ̀ àmọ́ tọ́wọ́ kálíkì àmọ́ léyà ọlọ́run yanjú ọ̀rọ̀ rẹ yóò wá fún ọ láyọ̀ ọkàn tọ́wọ́ padà wá yá ọlọ́run padà wá tẹ ayé lérí ba fún ọ tí ó fi mú gbolẹ̀ fọ. ẹlẹ́kẹta inú tí àfi máa ẹni tó nífẹ̀ẹ́ ayé gbogbo ẹni táyé bá wà lọ́wọ́ rẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ ayé ọmọ pẹ́lẹ́yẹlé nísìnyí nínú ẹni táyé wà lọ́wọ́ ẹ̀ lẹni tó lówó nínú ẹni ayé wà lọ́wọ́ ẹ̀ lẹni tí jábì yìí tó ní zina nínú ẹni ayé wà lọ́wọ́ ẹ̀ lẹni tó lóbi tó dáa nínú ẹni ayé wà lọ́wọ́ ẹ̀ lẹni tí ń gun mọ́tò tó dáa nínú ẹni ayé wà lọ́wọ́ ẹ̀ lẹni tí ó kọ́lé tó dáa gbogbo ẹni tó bá nìkan náà ayé òun ẹni tẹ́ ẹ bá ti rí ti ń pẹ́ ẹni yẹn lé nítorí ayé tó wà lọ́wọ́ ẹnìyẹn ní fi ń pẹ́ lé ìtumọ̀ ẹni pẹ́ni tí ń pẹ́ ẹnìyẹn lé náà òun náà ṣe kí ni ó nífẹ̀ẹ́ ayé yìí téèyàn fi ni tó nífẹ̀ẹ́ ayé nù. tóbi jáde kẹ́lẹ́ máa ń gbé mọ́tò rárá lọ àwọn kan ní bàbá o kẹ́lẹ́ o sẹ́lẹ̀ gba ni àwọn òun nífẹ̀ẹ́ ayé torí wọ́n kí wọ́n pọ́nlé mọ́tò wọn náà ṣe kí ni mọ́tò ni wọ́n pọ́nlé. ẹ rẹ lómi wàhún nìmọ́ni àmọ̀láka àdáhùn fàyín dúkìá yàrá ò nílẹ̀ kan adébáńtì là á tẹ́mánà lómi tọ́ba rí olówó báyìí ẹ máa wọlé ẹ rọra ẹ máa wọlé wọ́n lọ sí kíni kò sí tí wàhálà tó lè pa sí torí bẹ́ẹ̀ nìyẹn jẹ́ sẹ́yìn wàhálà tó bá wọn níbi ń tọ́ka kó wọn náà ìfẹ́ ayé sí kíni ọwọ́ àlẹ́ mi nínú tá mi tó nífẹ̀ẹ́ ayé nu ẹ̀kẹ́ nínú tá mi tó nífẹ̀ẹ́ ayé yóò sá máa sọ̀rọ̀ ayé ojoojúmọ́ yá hmm, àwọn ará Germany ní Germany irú mọ́tò báyìí wọ́n ń ṣe ń bẹ̀ àwọn Amẹ́ríkà mọ́tò tí wọ́n máa da àwọn ilé kan tí wọ́n kọ́ nìkan kò ní sọ̀rọ̀ Ọlọ́run kò ní rántí Ọlọ́run ìrántí ayé jojúmọ́ ní ọmọ rántí bí ti ń ròyìn mọ́tò ní ọmọ ròyìn ilé ní ọmọ ròyìn àwọn obìnrin ní ọmọ ròyìn àwọn olówó lọ́pọ̀ tẹ̀lú kò ní ròyìn Ọlọ́run kò ní ẹni bá ti pọ̀ jù báwọn tí bá ti ń ròyìn ayé báwọn ìtumọ̀ ní pípa ayé ṣe kí ni Ànábì bi ni man ahabba shay'a akthara min dhikrihi bẹ́ẹ̀ yẹn bá nífẹ̀ẹ́ kí nìkan nǹkan òun ní ọmọ ọlọ́mọ lójoojúmọ́ Um, àwọn tọ́pìkì yòókù ẹ jẹ́ kí n dá dúró ẹ jẹ́ sáré lọ bì kan kí àsìkò mọ́gìrìbì ti wọlé kò sí táàsì tó ní tọ́da ju kí á kí ìrànlọ́ba àsìkò ìrànlọ́ba wọlé sẹ́rí ìfẹ́ ayé nínú àmì wò tí mú wá torí pa sọ pé adúniya mihanun wà fitanun sẹ́rí bàbá nífẹ̀ẹ́ ayé àwa mùsùlùmí àní pẹ́ tá a fi tán lérí ilẹ̀ tá a bá káyé léyà tá a bá fi lè kó ayé léyà àní pẹ́ láti parí lérí rẹ̀ anabiwa Muhammad ó ní tọ́ba padà yá o gbogbo àwọn èèyàn wọ́n padà máa bẹ̀yìn mùsùlùmí jà tí a bá wá ń ba yín jà wọ́n máa wá jẹjà yín wọ́n máa borí yín àwọn sábí wá béèrè pé àwàmí kí n lati ya Rasulullah ìwọ ànábì tọ́ba dìjọ́ yẹn tí o gbọ́ ẹ bá ń bá wa jà tí a bá ń borí wa sáà kéré sáwọn tó wà láyé ń jọ́ náà ni anabi ní rárá o walakinnakum ẹ ẹ pọ̀ walakinnakum gùzá kẹgùzá ìsẹyìn ẹ pọ̀ bẹ́ẹ̀ ti pọ̀ tó ń ẹ wàá dàbí àrọ́tì àgbàrá wọ́n ní yàrá sọ́la kí ló dé tábì dàbẹ́ anabi ní tọ́fà ni pé hubbu dunya wa karahiyatul maut anabi ní tí ó fà dàbí pọ̀ dàbí ní wúlò mọ́ ni pé hubbu dunya ẹ kàyé léyà wa karahiyatul maut ẹ nífẹ̀ẹ́ kú níjẹ́ tí mùsùlùmí bá ti káyé léyà á pọ̀ àníwúlò ṣe é rántí Palestine tí à ń já ń bẹ dò nìyẹn níjọ wọn fẹ́ gbá wa mú níbẹ̀ ayé wọn kọ́ dà sí wa lágbádá o àwọn Israeli study àwọn tó wà ń bẹ̀ wọ́n wá ṣí ayé fún wọn bó wọ́n ti ṣí ayé fún wọn kìrìsìtẹ́nì olóhùn fẹ́ wálé ọdún tí a bá wá ń bọ̀ wọ́n wàá ká àwọn báàgì ìyá tu àwọn aṣẹ́wó wọ́n kọ́ wá láti Europe àti Amẹ́ríkà wọ́n ní wá sọdún kírísímàsì wọ́n wá sọdún New Year báwọn tó lọ ń bẹ bá wa aláṣẹwó ń jọ́nà àwọn aṣẹwó ń tẹ̀lé aṣẹwó kí nínú tí dayé rú ta pèláyé òbí jẹ́ kan wọ́n dayé òbí sí wọn la nígbà wá yá wọn wá kọ́ tí wọ̀lú fún wọn wọ́n wá ń ta ọtí fún wọn lọ́wọ́ pọ́ọ̀kú àwọn ọtí tó dùn ó méjì nígbà wá yá wọ́n wá ń ilé lówó tó kọ́lé pé àgàfẹ́ ní two weeks èèlò ni wọ́n wá fún lówó tó kọ́lé bí lárúbáwá ti bí wọ́n ti sọra wọn nù sínú obì àtọ́tí àtọwọ́nù ni wọ́n fi gba fọlọ́sítì lọ́wọ́ wọn wọ́n tì wọ́n bọ́ náà yẹn wẹ́lọ́ sí níjọ́ kan ọmọ kan sunkún ńgbà tí ń sunkún àgbàlagbà yahudi kan wá rí lọ́wọ́ ni ó ń sunkún ni ó lóun sunkún ni ìjẹ́ kí ló dé ó ní wọ́n ti pa àbá àwọn wọ́n pààyà àwọn wọ́n ti gbalé àwọn wọ́n kà wọ́n síláṣí àwọn bàbá yẹn wá sọ fún wọn ìyá sẹ́lẹ̀ wá sọ fún pé má sunkún má má sunkún má sọ ọlẹ́kùn tó ń sun oníkẹ́kùn rẹ̀ oníkó sì sun ó sun tí ó ṣe kí ni tí ó pẹ́ èdè ẹkùn tí ì tó sun èyí tó sun ó burú ju èyí tó sun lónìí lọ. ọ̀rọ̀ ah, ni kí ló dé ó ló dijọ́ tí ẹ̀ ń bá ń kírun àṣùbà bẹ́ẹ̀ ti ń kírun jímọ̀ ìjọ yẹn lẹ́kùn rẹ̀ yóò tó tán. ọmọ yẹn wá ní bóòlù àwọn kí ló dé bàbá yẹn ní lọ́ọ́ bí àwọn àfọ̀hánú mùsùlùmí yín sọ pé yahudi kan sọ pé odijọ́ tẹ̀ bá ń kírun àṣùbà bẹ́ẹ̀ ti ń kírun jímọ̀ ìjọ òun ti gba fọlọ́sìn padà ọmọ yẹn wá lọ́ọ́ bí àwọn àfọ̀hánú níbẹ̀ ni odijọ́ tí mùsùlùmí tó mọ̀ pé ọ̀yà kóun máa dìde láti òru kó máa ṣe kìyàmù lẹ́yìn kí ara rẹ̀ ó ti wá dá sákásáká kó fi wá lọ kásùbà bí ìgbà tí èèyàn bá ṣiṣẹ́ látàárọ̀ tára ẹ̀ dá sákákó tó lọ tú àyílà tí mọ́sálásí wá ń kú lásùbà bí tí máa kú ní ìjọ wọn látọ̀ gba bọ́lọ́sìn padà ẹ dákun sẹ́wọ̀n pé ẹni tó bá lè dé ṣe kìyàmù lẹ́lì tó lè dé kíjà máa sọ́ra yẹ ayé mọ́ ìtumọ̀ ni pé yọtẹ bá tó fa ayé lẹ̀ tẹ́ bá kọjú sí Ọlọ́run nínú tí ayé lágbára sínú sẹ́yìn jẹ́ ayé wọ́dọ́wọ́dọ́ lọ́dún kèdélé rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá kọjú sáyé yóò máa rán fìtínà yóò sì máa rán wàhálà anabiwa Muhammad ẹ ó ní tọ́ba ti fèsì ayé ò lè bọ́ mẹ́ta ní kíámọ́ lọ́wọ́ yìí dé anabi ni làwọn kánà libni Adama wádìí yẹ́yìn ni tí ọmọ anabi Adama tọ́ba ní wáàdí méjì tó ní ọ̀gbun owó kan bí ọ̀gbun owó kan bí tó wọ́n ń ya fún bí tí kan tó ń ya fún bí lẹ́bùtágà àtà àlìtà yóò máa wá kẹta káàkiri ìtumọ̀ ẹni pé tọ́ ọba ti kẹnu máa yé ayé ò lè tó ọ bọ́ba ti níyì ó tún bẹ́ẹ̀ ṣe kíni ọ̀fẹ́ níyì ọ̀fẹ́ níyì ọ̀fẹ́ níyì ẹni bá ti kẹnu máa yé fìtínà kọ́mọ tàmá ní ọmọ ṣe kíni ní ọmọ rán nínú àdánwò tó wà nínú ayé nù rè téèyàn ọmọ rán tó bá bu ayé nínú àdánwò tí ọmọ rán nínú àdánwò tí ọmọ rán àdúnyà tòhùnìkùnmí tòhùnàfíìsì fi hà nínú àmì wò téèyàn máa rán ni pé bẹ́ẹ̀ yẹn a máa léra wa níbi ọ̀rọ̀ ayé òun máa bá wa ń léra wa ń bẹ̀ òun ní ọ̀wà apá wa run anabi wa Muhammad ó ní anabi ni wa inni wallahi èmi anabi fọlọ́ múra má a káfọ aleikum antushriku báyìí ẹ̀rù ọ̀bà mi ìbẹ̀rù lórí bẹ́ẹ̀ ṣẹbọ lẹ́yìn mi ìtumọ̀ ẹni báyìí mùsùlùmí lẹ́yìn mi tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí gidi ẹ̀ ní a walakinni akhafu aleikum ṣùgbọ́n tẹ́mi ànábì ń bẹ̀rù fún yín ni pé antunafisu fi dunya kẹ́ ẹ má máa léra yín léré bí ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ bá ti lè kẹnu báyé wọ́n máa lera wọn léré bẹ́ẹ̀ ni wọ́n yẹn fàyè lè bọ̀rọ̀ ànáyẹ àfàwọ̀ abdullahi bin masoud nínú àdìs tó gbà wá wọn làwọn níbi sọ pé ní innama halaka alladhina man kana qablakum ìtọ́ pa àwọn tó ṣáájú yín run ad-dananir wad-darahim àwọn tó ṣáájú yín owó ni wọ́n ń wá kí ọ̀nà ni wọ́n ń wá kí wàhùn máa mú un lè káàkùn owó àtọ́lá yóò padà pẹ̀yìn náà lọ́tọ́ bá yá ànábì lọ sọ bẹ́ẹ̀ inú tí ayé ti máa ṣe fún yẹn nù nínú àmọ̀ràn tó wà láyé fẹ́ni tí bá ń lé ayé káàkiri bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí lé ayé àlìkámọ́ fúyẹ́ lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ti dájú lọ pé ayé lókun tí máa lé àlìkámọ́ fúyẹ́ ní ọ̀dọ̀ ẹ̀ ẹ̀ anabiwa Muhammad ó ní alifakiru àwọn ń bá wọn sàhábà sọ̀rọ̀ wọ́n lọ níbi yára wọ́n bá wọn jọ kan ní wọ́n ń bá wọn sọ̀rọ̀ ń sọ̀rọ̀ alikiyama ń sì ń sọ̀rọ̀ òsì àwọn wọn bẹ̀rù pé káwọn tó sì anabiwa sọ fún wọn pé alifakiru takafo ń bẹ̀rù kájọ́ lọ́sìn ni walladhi nafsi biyadihi mo fọlọ́ ń tọ́da mi búra latusibanna alaykum ad-dunya sabba wọ́n padà da ayé fún yín wọ́n padà ọlọ́wọ́ padà ti ayé sí yín táyé ọmọ lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ sí yín hatta la yazigu qalbu ahadikum izagatan kọ̀ pọ́pọ́ padà wá yá ọkàn ẹnì kọ̀ọ̀kan yín ò tiẹ̀ wá ní rọ̀fálì kìá mọ̀mọ́ rárá ànábì ni tí ń bẹ̀rù mu tí ì fi ń pé kẹ́ ẹ má dolówó wọ́n padà dowó sí yín tọ́kàn yà wá ní bẹ́ẹ̀ sí lọ́mọ ànábì sì ní bẹ́ẹ̀ sí ni làkọ́ni tàrà tuntun kun ala mitile libaidọ lẹ́yìnú ha kánà hari ha iye tèmi sì fẹ́ kó láyé eré ibi tó kílí amúgbé yìí sí tó yẹ pọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ bákan náà lórí ìtumọ̀ ní pé tọ́wọ́ bá dé ẹ̀kọ́ lórí ẹ̀ bọ́lá bá dé ẹ̀kọ́ lórí ẹ̀ ẹ wá jẹ́ n sọ fún yín bẹ́ẹ̀ yẹn bá ti wá kó sínú ayé kí ni ó ràn lọ́wọ́ tí òfin ní sayé lò nǹkan mẹ́ta ní ìran tọ́ba wà láyé lọ́wọ́ tí òfin ní sayé lò nǹkan mẹ́ta ó lọ́wọ́ àkọ́kọ́ anábìwá Muhammad nínú àdìsí tí àbúrò máa ma gbà wá ní sọ fún wa pé ní anabi sọ pé ní nǹkan mẹ́ta ti lọ́wọ́ ni pé kọ́lbùn ṣáàkìrọ̀ ẹni bá ti kẹnubọ ayé kọ́lọ̀ lè ní ọkàn pé ọlọ́run o mo dúpẹ́ tó ṣe yìí o yóò máa fẹ́ yìí fọlọ́run dojúmọ́ ayé ó di mẹ́ni ni òfin ní báyé lọ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sáánù dákìrùn ahọ́n rẹ̀ yóò máa rántí ọlọ́run bí kìí ò ní hàn wọ́n láwọn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ̀sọ́wọ́jà tún sọ́ọ̀lẹ̀ ha ìjọ àwọn ọlọ́wọ́ ìkẹta òun wá ní ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tó ìlúhu alẹ́ amúri dùnìyàwó ìyàwó rẹ̀ oní ọ̀ràn lọ́wọ́ ń bí ọ̀rọ̀ ayé rẹ̀ wàdíìnàwó àtẹ̀sìn rẹ̀ kẹ́yìrú mẹ́ni kìtà náà sànà téèyàn bá wá fẹ́ ìyàwó rẹ̀ òun wá ní ọ̀rọ̀ tó kan wọ́n ti ṣe mínísítà ní Arabia wà ní tẹlifíṣàn wọn ẹjọ́ kan wọ́n wá ń pé ọjẹ mínísítà ọkẹ́kọ̀ọ́ ó ṣe gbọ́ ọ̀sàwó olówó ó ṣe gbọ́ ọ̀sàwó kí ni tọ́lọ̀ ń ṣe fún ọ láyé tó dáa jù sẹ́mi pé nǹkan mẹ́ta ọmọkà tí wọ́n náà yàn lọ́wọ́ tí òfin ní báyé lọ àwọn kọ́ ni kí ni kọ́mọ́ ọ̀kọ́ máa dúpẹ́ ẹlẹ́ẹ̀kejì ń kọ́ kí lóye kẹta wọ́n wá bí mínísítà wọn lẹ́yìn pé kí ni tọ́lọ̀ ń ṣe fún ọ tó dùn mọ́ jù láyé ó ní mínísítà tó ń jẹ òdùn mọ́ òun ẹ̀kọ́ tó ń kọ́ òdùn mọ́ òun owó tó ń ní òdùn mọ́ òun ìtò òdùn mọ́ jù láyé ni kóun níyàwó rẹ̀ wọ́n wá bí mínísítà ó ní sẹ́rí gbogbo ló gbogbo lọ́hùn òun ti lọ́lọ́ òun ti lówó fóun tó fẹ́yàwó òun sì ń sin lọ́hùn ó ní sọ tóun di mínísítà tóun di mínísítà báyìí ó ní sọ tóun ti kóun tó di mínísítà òun ò lè ṣe kóun bẹ̀sẹ̀ kìyàmù lé nígbà tóun wá di mínísítà tán mítìnì mítìnì mítìnì òru òun lòún wọlé ó ní kàn wá sí aago tóun lè wọlé ìyàwó òun jókòó ní òun pé mínísítà tó ọgbà yìí ò ní gbọ́ lọ́wọ́ kìyàmù lé di mínísítà òsè kìyàmù lé nìmọ́ kò sí tọ́jọ́ ó ní bóun bá wọlé láago yóò wá ní ọyá ṣe kìyàmù lé nìkó tó ṣe kíni ó ní kò sọgbọ́n tó wọ́n dán owó ṣe kìyàmù lé sẹ́ẹ̀sì máa yẹ lómi ìtọ́lọ̀ sóògùn owó torí pé ìyàwó rẹ̀ ń bu tó ní olùsọ́wọ́ ara rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ń gun mọ́tò kí rárá dáa gúlọ̀ bági ẹlòmíì dídàkudà ọlọ́sọ̀gbọ̀ owó ń jalè nílùú jìbìtì tó yẹ pé ọ̀rọ̀ burúkú tíyàwó ẹ̀ ń sọ fún lọ́sẹ̀ kíni wọ́n fi jẹ́ pé wọ́n tọ̀ bá níyàwó rẹ̀ lọ́wọ́ yàwó rẹ̀ o anabiwa Muhammad ó ní èèyàn mẹ́ta kan mẹ́tọ́lọ́wọ̀n nígbàdúrà wọn nígbà tí ó kà wọ́n ọlọ́kùnrin tó fẹ́ ìyàwó jágbajàgba sílé tí ò lè jáde ìyàwó tó o bá fẹ́ tí ò hẹ́pù ẹlẹ́rìí ẹ̀sìn kì í ṣe ìyàwó ọlọ́run lè káyé fún ọ ó lè kówó fún ọ ó lè kọ́lá fún ọ ó lè kóyì fún ọ ó lè kápọ́lé fún ọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi tí ò ní bèrè àmọ́ yóò ní nǹkan mẹ́ta táyé wò ti gbé wọ iná ọlọ́run yóò ní kọ́líbù ṣáàkiri yóò máa dúpẹ́ fọlọ́run yóò wá ní nìsánú dáàkiri yóò máa láti ọlọ́run yóò wá lóbìnrin tí ọmọ rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀sìn lórí ẹ̀sìn ṣé wá rí ẹni tí ọba wá rí ṣe tí ọ̀rọ̀ ayé kankan òun lọ́rọ̀ rẹ̀ dáa jù òun lọ́rọ̀ ẹ̀yẹ jújù anabi muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa eh, last topic náà ni mo ti yanjú yẹ ń sọ fún wa náà àdìsí rẹ̀ tó ní àlàáfíà wọ́n gbà wọ́n bí arákùnrin kan eh, mara ala rasulillah ọkọ̀ jábítà anabi wa anabi wa bí wọ́n léèrè pé ẹ̀yin sábẹ̀ mi kí lẹ́ẹ̀ sọ nípa ọkùnrin yìí a ọkùnrin yẹn wẹ̀wù tó dáa ọmọọsọ tó dáa ó dùn rí ó dùn wò àwọn sábẹ́lẹ́lẹ̀ yìí tọ́ba tọ́lú omi á fún tọ́ba wá sígbẹ̀ lọ́dọ̀ wa ẹni tọ́ba sígbẹ̀ rẹ̀ á fi ilẹ̀ àrẹ̀ ọmọ ẹ lọ eléyìí tiẹ̀ ní ó ṣe bá sọ̀rọ̀ ó ṣe bá rìn ànábì dákẹ́ nígbà wá ṣe sàá arákùnrin mi wá kọjá òjíṣẹ́ náà wá ní asọ̀tọ́wọ̀ ọ̀dà bàtà ọ̀dà kò dùn rí léèyàn ànábì wá ní mẹ́tẹ̀kùlù nàfi ọkùnrin títún lọ yìí kí lè sọ fóun náà kí lè wí bí ọ̀rọ̀ rẹ̀ àwọn sábẹ́lẹ́lẹ́ yìí bọ́bá tọrọ obìnrin àní fún bọ́wá sì pè yẹn gan àní dá lóhùn bókí wa gan kọ̀ yá dáhùn anábì ní sẹ́ ẹlọ́kùnrin tẹ̀ wò hada khairun min mili ardi mithla hada sẹ́ ẹlọ́kùnrin tẹ̀ wò ó lóore ju gbogbo oore tí ń bẹ ń sánmà àtìlẹ̀ lọ torí pé kí ni olòṣì ni kò ní ayé kankan tí ó fi ṣe ọlọ́run lẹ́yìn ìwà láyé tí ó fi ṣe lọ́run ó wá kọjú sọ́lọ́run tààrà yín wá ń ṣe lọ́run ìwọ tó ọba ti rí ayé kankan kó o ní bá àtàbí ọkùnrin ó wà kọjú sọ́rọ̀ ó máa tẹ́gí ni ó máa sílẹ̀ lọ ẹni tó ráyé lọ́wọ́ lọ́wọ́ ewu wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sallam wa sallam taslima wa salaamu alaykum wa rahmatulah.